bisimilah wàhálà aliyu wasaabi wa wàhálà bàdà adúgbò fún ọlọ́ọ̀bà àtọ̀rọ̀ àlékún kí àti àlékún dé fáànù sallallahu alaihi wasallam yìí ni àkọ́tún ètò yìí tó wà húdà wà búṣọ̀rọ̀ ní alẹ́ òní tó jẹ́ ọjọ́ kẹtàlá nínú oṣù ramadan kí ọlọ́ọ̀bà kí ó jẹ́ kí a ṣe ọ̀pọ̀lọpọ̀ ìwáyé àti láàyè wa ẹja wa ní farabalẹ̀ láti jàǹfààní ọ̀rọ̀ olóye bíi látẹnu àwọn olùlọ́wà àwọn olùkọ́ àwọn dókítà wa dókítà sọ̀rọ̀ gbẹ́gbẹ́ alẹ́ bọ̀rọ̀ jíkẹ́ lọ́wọ́ kí ó ṣe ọlọ́run bisimilah. الحمد لله والصلاة والسلام على رسول الله محمد بن عبد الله وعلى آله وصحبه ومن والاه وبعد فالسلام عليكم ورحمة الله وبركاته الإحرام ní tẹ̀síwájú pẹ̀lú àlàyé tá à ń ṣe nípa bá ti ṣe gbé ihram fún hajj tàbí umra a rí i pé sunna nabi sallallahu alayhi wa sallam ó ní pé ẹ̀yìn ìgbà tá nàbì ṣe sọ̀lẹ́t sọ̀lẹ́t kan nínú àwọn sọ̀lẹ́wàtì tó jọ́ràn yìí là nàbì gbé al-ihram torí ẹ̀ ló ṣe dáa púpọ̀ pé àwa náà nígbà tá a fẹ́ lọ sí hajj tàbí umrah tá a bá wà ní miqat eléyìí tó dáa jù ní kókó jẹ́ pé lẹ́yìn sọ̀láàtù ọ̀ràn yẹn iná làwọn náà dà níyàn tó bá ṣe pé àsìkò sọ̀láàtù ọ̀ràn yẹn la bá débẹ̀ tá a bá parí sọ̀láàtù ká dà níyàn. bó tilẹ̀ jẹ́ pé al-ihram tẹ́rí yẹn kò ní sọ̀láàtù kan pàtó tá a máa ṣe fún un tá a lè pè ní sọ̀láàtul ihram kò sí ti ń jẹ́bẹ̀ nù ṣẹ̀ríà òun náà ní káwa náà kárí pé ẹ̀yin sọ̀láàtù la gbé ihram àṣepé tí àsìkò tí a dé mi kọ́ọ̀tù sí tí ò bá ti jẹ́ àkókò sọ̀láàtù tó jẹ́ ọ̀ranyàn kò sí ní tó burú ká gbé ihram lẹ́yìn náfìlà eléyìí tó ṣe wípé a lè ṣe gẹ́gẹ́ bíi tahiyatul masjid náfìlà tá a máa fi kí mọ́ṣáláṣí tó bá yẹ pé òun nìkan náà ní sọ̀láàtù tẹ́ ẹ ṣe nígbà yẹn torí pé àkókò sọ̀láàtù ọ̀ranyàn kọ́ la wà ẹ sì ti ṣe sọ̀láàtù tọ́jú ọ̀ranyàn so àjẹpé ẹ ṣe tahiyatul masjid nígbà tẹ́ bá ṣe tahiyatul masjid ẹlẹ́ẹ̀ma tahiyatul masjid òun náà ní rákà méjì tánàbí wa muhammed sallallahu alayhi wa sallam tó ní sábà wọnú mọ́ṣáláṣí a gbọ́dọ̀ jókòó nínú mọ́ṣáláṣí ṣáájú kó tó di pa ṣe rákà méjì yẹn ìgbà yẹn tẹ́ bá parí rákà méjèèjì yẹn ẹ wàá dá nìyẹn tó àbíkọ́jọ́ yìí pé lẹ́yìn tẹ́ bá ṣe rákà méjì tá a mọ̀ sí rakàtà alùwọ́dù rakàtà alùwọ́dù rákà méjì tó ní í ṣe pẹ̀lú àlùwàlà ṣé pé rákà kan tó wà tó ní í ṣe pẹ̀lú àlùwàlà bẹ́ẹ̀ ni gẹ́gẹ́ bá nàbí wa sallallahu alaihi wasallam tó ṣe sọ fún Bilal radiyallahu anhu wọn láwọn gbúrò irú ẹsẹ̀ bàtà rẹ̀ nínú àlùjánnà ǹjẹ́ Bilal wa ní iṣẹ́ kan tí ń ṣe ń kọ̀kọ̀ tí ó hàn bí Bilal lòun ọmọ iṣẹ́ tóun ń ṣe tí ó hàn sáwọn yìí ju wípé ńgbà tóun bá sálù àlátàn lọ òun máa ń ṣe ìjọba rò ń lọ́rùn nínú sọ́lẹ̀ ibẹ̀ láti mọ̀ yí sunna aluwala náà tún wà òun náà ní kíka ṣe raka méjì lẹ́yìn ìgbà tí a bá sá aluwala tán ó sì lè jẹ́ pé ẹ̀yin sọ̀látù duha iná la ihram bó bá jẹ́ pé àkókò duha ńlá ti ṣèpalẹ̀mọ́ fún ihram wa ní miqat á ṣe raka méjì fún duha ẹ̀yìn rẹ̀ ńlá wa gbé al-ihram wa báwo láti wá dàníyàn ẹ dàníyàn lọ́kàn yín ni láti jẹ́ni tó ṣe wípé yóò ṣe eléyìí tẹ́ ẹ bá gbà lérò nínú àwọn ìjọsìn hajj ni tàbí umra hajj ni tàbí umra ẹ dá níyà rẹ̀ yìí so ó sì jẹ́ súnà nàbì sallallahu alaihi wasallam gẹ́gẹ́ bí mo ti ṣe ṣàlàyé síwájú pé ìgbà tẹ́ bá parí sọ̀láàtì yẹn lẹ́dà níyà àbí kó tiẹ̀ jẹ́ pé ìgbà tẹ́ bá jáde kúrò nínú mọ́ṣáláṣí tẹ́ ti wá wọ mọ́tò tí ó máa gbé yín lọ sí Mẹ́kà mọ́tò fẹ́ sí ẹ̀dà níyàn nígbà yẹn ní ìgbà tí mọ́tò bá fẹ́ sí ẹ̀dà níyàn nígbà yẹn ẹ̀dà níyàn sọ́kàn yín súnà sì ní pé àníyàn tẹ́ ẹ̀dà yẹn kẹ́ ẹ̀ tún wá wí jáde níbí ìsìláàmù máa kúkú lófin tọ́pọ̀ báwo ni ọba ṣe dáa tó kémi pẹ̀lú rẹ ká mà nípa òfin yìí ká sì máa lò ká lè bá a sórí rẹ ní rọrùn. tẹ́ ẹ bá gbàgbé ní gbogbo àyè tí a ti ṣe àlàyé àníyàn nínú àwọn ìdánilẹ́kọ̀ọ́ wa à ń sọ wípé àníyẹ mahalóhal kọl ọkàn là máa dà níyàn sí wọ́tẹ́lẹ̀ fọdọ̀ bí ha bìdà káwé àníyàn jáde gborí ahọ́n àdádálẹ̀ ni ṣùgbọ́n ṣẹ̀ríyà òfin ọlọ́run ọba tún fi hàn wá wípé tó bá rí pé hajj la bá fẹ́ ṣe tàbí umra òfin ọlọ́run ní yàtọ̀ sí àdìsọ́kàn títí ń bẹ fún wa eléyìí tá a mọ̀ sáníyàn nípa aṣẹ́ tá a fẹ́ ṣe ṣẹ̀rí àtúnika wígbórí ahọ́n wa níbi subhanallah tá a bá wá dán wọ́n bomi ó dà dáadáa lẹ̀ ṣùgbọ́n níbi tí hajj tàbí umra ṣẹ̀rí àníka wí jáde gbórí ahọ́n wa báwo láti ṣe wí jáde tó bá ṣe pé umra ni mo fẹ́ ṣe mo ti dà rẹ̀ sínú ọkàn mi pé mo fẹ́ ṣe umra sẹ̀rí àtiwá ni kò sọ pé labbaika umra labbaika umra ah, ẹ̀yin náà ti dé bákan náà tó bá jẹ́ pé hajj lásán ni mo fẹ́ ṣe eléyìí tí ò ní umra nínú eléyìí tá a mọ̀ sí al-ifrad màá sọ pé labbaika hajjan labbaika hajjan ìyẹn alálàájì wa tẹ́ ń dé torí pé hajj tẹ́ ń lọ sí ẹ̀sìn ni kì ṣeré hajj tẹ́ ń lọ sí ojúṣe tó ní agbára ọ̀nbẹ èsì bí ká máa sáré àkànyìn mánu àbí tẹ́kan ọ̀yẹ́ kílù rẹ̀ wà lọ́dọ̀ mi àbí ká máa tan ẹni jẹ́ ká máa ya fọ́tò ká labbaika hajjan àníyàn tá a la pélé yìí àníyàn ni tó ṣe pé hajj lásán lọ́ fẹ́ ṣe tó bá jẹ́ pé hajj àti umra lẹ́ fẹ́ ṣe papọ̀ eléyìí tá a mọ̀ sí qiran ẹ̀ dàníyàn lọ́kàn yín bẹ́ẹ̀ ẹ̀ tún wá wí jáde pé labbaika wa hajja tó bá jẹ́ pé tamattu' òun lẹ́ fẹ́ ṣe òun náà lè tó ṣe pé a bẹ̀rẹ̀ pẹ̀lú umra nígbà tá a bá parí umra wa tán a wà bọ́ra alẹ̀ a padà sínú wa tá a ti máa wọ̀ tẹ́lẹ̀ a máa wá dúró de ọjọ́ nínú oṣù ní tá a wa gbé fún hajj nìkan tí hajj tó wa kún umra ó di tamattu' ṣùgbọ́n umra eléyìí ọ̀dájú gédégbé ni ìgbà parí rẹ̀ a tún padà sínú kótó wa tún ìhìrámù míì gbé fún iṣẹ́ hajj wa ìyàtọ̀ tó wà láàrin rẹ̀ àti kìránù kìránù hajj àti umra lápapọ̀ àwa ní bọ́ra lẹ̀ ó di ìgbà tá a bá tó parí iṣẹ́ ọjọ́ ọdún àbá bá ṣe méjì nínú mẹ́rin rẹ̀ tẹ́lẹ̀ báyìí wa àjọ yìí pé ṣe tamattu yóò dà ní ìbẹ̀rẹ̀ ipò nfẹ́ ṣe umra yóò sọ pé labbaika umra labbaika umra tọ́ nígbà tó bá wá dijọ́ kẹjọ nínú oṣù Dhul Hijja tá a mọ̀ sí ní ìgbà tá lálàájọ gbéra láti mẹ́kà ó di Mínà níjọ́ ilẹ̀ tuntun ihram gbé pẹ̀lú gbogbo palẹ̀mọ́ àkọ́kọ́ eléyìí tá a ṣe fún ihram àkọ́kọ́ àwa dà níyẹn pé hajj òun la fẹ́ ṣe níìsì mo sì ti ṣàlàyé pé tí hajj tó dá dúró tó bá kún umra tó dá dúró gedegbe òun là ń pè ní kíni tamattu alhajj tó ń lọ sí hajj yóò sọ yìí pé hajj mi yìí o hajj kan ní tí mo fẹ́ ṣe fọlọ́ hajj ni ẹ̀sìn ni kìí ṣe kárí mi o ń ṣe sánà kí kárí mi ọwọ́ mi ń ṣe sánà àṣegbọ́ni nínú ẹ̀ bí ìbá ṣe pẹ́sìn kan ni tí mo fẹ́ ṣe fọ́lọ́ wọn bẹ́ẹ̀ lẹ́dàá wa nìkan á ah, sẹ́yìn náà kíyèsí léyìí nígbà sẹ́yìn lọ ṣe hajj sẹ́ kíyèsí léyìí sẹ́ kíyèsí pẹ́ fi hàn pé hajj tèmi ọlọ́mọ ń ṣe fún ń ṣe nítorí kárí mi ń ṣe ṣe nítorí káyé ó lè bá gbọ́ pé mi náà lọ hajj o rárá o tọ́ yóò bá jẹ́ bẹ́ẹ̀ kí ló dé ńgbà tẹ́ darí ẹnìkan wá pè yín ní yakudi ẹnìkan pè yín ní baba mifta ẹ wá ń bínú ẹ ń bínú pé sọ́ọ̀mù pé mo ti garafa ni lẹ́yìn tí mo ti garafa lọ wá tí wọ́n sọ pé baba kìnnì kan ya kìnnì kan ha ha aba tóun lẹ ṣe fún mi tó bá ti kọ́ lọ́wọ́ balẹ̀ yín bá ṣe fún kí lẹ fẹ́ máa tanra yín jẹ sí òun ò ní kankan tó lè fi san yín lẹ́sìn ọlọ́wọ́ bá ló ní gbogbo nítẹ̀ ń lẹ́sìn ọlọ́wọ́ bá lọ́ọ́ ara ń lọ wa tíkọ́tíkọ́ ọfẹ́ tẹ̀ wá díẹ̀ bí àárẹ̀ àbí nǹkan kan bí ibà ń dà wá láàmú àbá ń bẹ̀rù àbá ń bẹ̀rù wípé báyà nǹkan kan ó lè ó lè ó lè gbé gidi ni lọ́nà láti dé mẹ́kà bóyá àárẹ̀ yóò ní já lè dọ̀n bóyá nǹkan kan tiẹ̀ ń bẹ tó lè ṣẹlẹ̀ ó lè dín ni lọ́nà irú àwọn aláàárẹ̀ báyìí àwọn fi kún àníyàn wọn wọn sọ yìí pé in habasani habisun famahili haythu habastani ẹ̀yin bá mọ̀ tí a dá dúró kan bá dá mi dúró a ibi tí wọ́n ti alẹ̀ wọ́ ọlọ́run òun náà níbi tí wọ́n bá dá mi dúró sí o. ẹ̀yin bá tí a gbégi dínà ẹnìkan bá gbégi dínà mi ibi tí wọ́n ti alẹ̀ òun náà níbi tí wọ́n bá dá mi dúró sí o àjẹpẹ́tì nǹkan kan tó bá dirú olúwa rẹ̀ lọ́nà tí ò ní jó lè lọ́mọ yọ kò sì nítorí kó ti dá májẹ̀mú ìyáni tí nǹkan kan ò ṣe tí ó sì bẹ̀rù agbégidínà kan kó lè gbégidínà o tó náà lè dá májẹ̀mú nígbà tó bá dá nìyẹn kọtọkọ dá májẹ̀mú kọtọkọ dá májẹ̀mú nítorí pé àwọn sọ̀hábà tí wọ́n tẹ̀lé ànábì sallallahu alaihi wasallam wọ́n pọ̀ jọjọ wọ́n lé ní ọgọ́rùn-ún ẹgbẹ̀rún ìwé ẹnìkan ṣoṣo náà lànàbì sallallahu alaihi wasallam ní kọ́dá májẹ̀mú nítorí pé ń sáré. tábàtí wá gbé ihram ihram wa atẹ́lẹ̀bìyà ni wọ́n tẹ̀lé atẹ́lẹ̀bìyà òun náà ní gbólóhùn ìjẹ́pè. báwo wá ni báwo láti ṣe máa wí ìgbà wo la bẹ̀rẹ̀ ní kété tá a bá ti dà níyàtàn tá a sì ti wà nínú mọ́tò tí ó gbé wa lọ sí mẹ́kà tó a bẹ̀rẹ̀ sí ní adùpẹ́ fọlọ́ ọba wa tó ga tó gbangban a sì àfọ̀mọ́ fún a máa gbé ọlọ́run ọba wa yìí tóbi lẹ́ni tí ń sọ pé labbaik Allahumma labbaik labbaik la لبيك لبيك إن الحمد والنعمة لك والملك لا شريك لك إليه وأنا نقبل إليه إمام البخاري مسلم تونك بداده نينو ترعون يعني أن أنت ولاك لبيك اللهم لبيك لبيك لا شريك لك لبيك إن الحمد والنعمة لك والملك لا شريك لك ونقالوا قوة إن يوم أوي أكون يوي أبن يوي bó tilẹ̀ jẹ́ pé à ń fẹ́ káwọn obìnrin káwọn ọkùnrin kí wọ́n wí kí wọ́n gbó wọn sókè dáadáa kí wọ́n wí kí wọ́n gbó wọn sókè dáadáa ìgbà tó ti pé mi ń wí wọ́n ń wí oníkálukú wa jọ ń wí nínú mọ́tò tá a wà àwọn ẹni tí ń rinṣẹ́ ń wí ẹni tó gẹṣin ń wí ẹni tó gun ràkúnmí ń wí kò ní ìdí pé ojú ń tì mí láti wí ojú wo lọ́fẹ́ tì ọ́ láti ṣẹ̀sìn ẹni tójú bá ń tì láti ṣẹ̀sìn ntọ́ dájú ni kójú òní tì láti sɛsìn kọ́lọ́mù má jẹ́ káwọ́ sẹ̀sìn. labbaik allahumma labbaik labbaik la sharika laka labbaik inna alhamda wa ni'mata laka wal mulk la sharika lak. kódà abu hurayra radiyallahu anhu ó gbé ẹgbàá wa kan jáde o wọlé nafa muhammad sallallahu alaihi wa sallam tun bɛ nínú talbiya tiɛ nínú gbólóhùn labbaik tiẹ̀ ikú ń gbà mí máa ń ṣe àlékún pé labbaik ilaha alhaq labbaika ilaha al-haq ẹni kí ni tuma labbaika ń gana rẹ̀ ìtumọ̀ rẹ̀ ni labbaika allahumma labbaik mo jẹ́ pé rẹ̀ ìwọ ọlọ́run lẹ́yìn jíjẹ́ pé rẹ̀ mo jẹ́ pé rẹ̀ lẹ́yìn jíjẹ́ pé rẹ̀ ṣe bọ́lá ń pèpè pé káwá ṣe hajj torí ẹ̀ ìpè ọlọ́run tó ṣe pé káwá ṣe hajj òun náà ni mo jẹ́ yìí innal hamda labbaika la sharika labbaik mo jẹ́ pé ìwọ ọlọ́run kò sí orogún kan fún ọ mo jẹ́ pé rẹ̀ ọlọ́run ọba ò nínú ìjọba rẹ̀ kò lórogún nínú ẹ̀tọ́ rẹ̀ kò sí lórogún nínú sí rẹ̀ kò lórogún nínú sẹ́ rẹ̀ báwo ló ṣe wá fẹ́ lórogún nínú ẹ̀tọ́ rẹ̀ báwo ló ṣe fẹ́ lórogún nínú ẹ̀tọ́ rẹ̀ tó fi wá jẹ́ pé nǹkan mi tó yàtọ̀ sọ́lọ̀ ni wọ́n máa pè nǹkan mi tó yàtọ̀ sọ́lọ̀ lọ́ọ̀ máa sì nígbà tó jẹ́ pé nǹkan mi tó yàtọ̀ sọ́lọ̀ nǹkan lọ á á kí ló ṣe ọ́ òrónú ni tó bá pọ̀ ń bá ń ronú wọn mọ̀ pé kò sí nǹkan kan tọ́tọ́ láti fi òdodo jọ́sìn fún àyàfi allahu rabbul alamin inna alhamda dájú gbogbo ẹ̀yìn wọn ni'mata gbogbo dẹ́ra lẹ́k ìwọ ló ní gbogbo ẹ̀ wal mulk bẹ́ẹ̀ ni àkóso tiẹ̀ ni ìwọ ló ní gbogbo ẹ̀ ẹnìkan ò lè gbà á ma lọ́wọ́ ẹnìkan ò lè gbà á ma lọ́wọ́ ambọ̀sibọ̀sì pa wàá sọ pé wọ́n lọ gbàkóso gbàkóso báwo ta ló gbà á ma lọ tẹ́lẹ̀ tí ó fi gbà ta lẹni tó já gbà á ma lọ́wọ́ tọ́lọ́ ó fi gbà padà torí ẹ gbogbo orú àwọn èdè yìí kò ṣèdè tó tiẹ̀ da kéèyàn máa sọ sọ́lọ̀ kọ́lọ̀ wọn á gbàkóso àbí kẹ́lọ́ máa sọ pé lẹ́yìn ìgbà tó lọ́wọ́ á gbàkóso lẹ́yìn ìgbà tó gbàkóso ẹni ta lọ́gbà máa lọ tẹ́lẹ̀ ta lọ́gbà máa lọ́wọ́ tẹ́lẹ̀ àní dájúdájú ọlọ́run ló ní gbogbo ẹ̀yìn ẹnìkan kò sí tó lè gbà máa lọ́wọ́ dájúdájú ọlọ́run ọba nìkan ló ní gbogbo òdẹ́ra ẹnìkan ò sí tó lè gbàgbà máa lọ́wọ́ dájúdájú ọlọ́run ọba ló ní gbogbo àkóso ẹnìkan ò sí tó lè gbà máa lọ́wọ́ la sharika kò sí orogún kan fún ìwọ ọlọ́run ọba o eléyìí ni hajj ìwọ náà rí i tawhid oni hajj láti bẹ̀rẹ̀ rẹ̀ dópin rẹ̀ ká sọ Ọlọ́run ọba lọ́kan nínú ìjọsìn oní hajj láti bẹ̀rẹ̀ rẹ̀ dópin rẹ̀ kí ló wá dé tóbi jẹ́ pé ìwọ tó lọ sí hajj wọn náà ti wí àwọn gbólóhùn dáadáa dáadáa yìí báyìí ọwọ́ àti hajj dé o tún wá padà sídìí ìṣe rẹ lẹ́bọ̀ lóògùn o tún padà sídìí ìṣe rẹ ẹgbẹ́ oṣù ẹgbẹ́ àjẹ́ ẹgbẹ́ ẹ̀dánrídánrí ẹgbẹ́ àwọn ẹni tó kọ́tọ́ lọ́hùn o tún padà sídìí rẹ ẹ̀sìn náà wá dà gánà rí kí ni túmọ̀ làbẹ́ẹ̀kà ti wà sùn kò nítumọ̀ kankan abájọ tó fi jẹ́ pé wíkúwí lòun wíńgò dé hajj náà sọ làbáyíkà làbáyíkà làbáyíkà làbáyíkà ẹnìjọ́ làbáyíkà làbáyíkà nígbà tó ṣe pé òkúkú máa ń tó gbé ọ lọ onímọ̀ nípa rẹ̀ kò yà wá lẹ́nu ìdínà tó fi jẹ́ pé o tún padà sídìí ìranù ìrẹ́gbẹ̀ ìdí orí ibú tó ti kú o bọ́ sọ pé o fẹ́ túbà ni ṣé bọ́ sọ pé o fẹ́ padà sídìí rádaràda ni kí ló dé tó tún wá padà sídìí kàtàkàtà ńgbà tó dé ah ọlọ́run dàkú má bàtí wá jẹ́ o ṣe wá lọ́kàn nínú àwọn ẹrú rẹ̀ tó tọ́ àwọn ẹni tó yẹ pé wọ́n máa gbìyànjú bí àtúbọ̀tán wọn ò ti ṣe dà ọlọ́mọdé àwọ̀ parí tiwa sínú ná ọláwọ̀ oníbẹ̀ fún at-talbiyya gbọ́dọ̀ labbaik allahumma labbaik labbaik la sharika laka labbaik innal hamda wan ni'mata laka wal mulk la صلى الله عليه وآله وسلم أنا بن ما من مسلم يلبي إلا لبى من على يم من عن يمينه أو عن شماله من حجر أو شجر أو مدر حتى تنقطع الأرض من ها هنا وها هنا أخرجه الترمذي وابن ماجه النبي صلى الله عليه وآله وسلم ونقول سي مسلمي كان تيوي kan tí ó لبيك اللهم لبيك لبيك لا شريك لك لبيك إن الحمد والنعمة لك والملك لا شريك لك kò sí mùsùlùmí kan tí ó wí bẹ́ẹ̀ àyàfi kọjá pé gbogbo ti ń bẹ lápá ọ̀tún àti apá òsì rẹ̀ òkúta ni igi tàbí àmà tàbí gbogbo nǹkan pátá ní agbọ̀n ọ̀tún àti agbọ̀n òsì títí débi tilẹ̀ dé gbogbo wọn náà máa wí tẹ̀lé ọ ni. subhanallah àmọ́ magbolo mi téèyàn lè máa wí bẹ́ẹ̀ tírú ọláyọ̀ jẹ́ tiẹ̀ akramakumullah àwọn àyà wa àwọn obìnrin àwọn náà máa máa gbóhùn sókè wì ṣùgbọ́n gbígbóhùn sókè tí wọ́n yàtọ̀ síta àwọn ọkùnrin gbígbóhùn sókè lọ́nà tó ṣe wọn ti ń bẹ lẹ́gbẹ̀ẹ́ wọn nìkan bóyá lẹ́gbẹ̀ẹ́ ọ̀tún àbẹ́gbẹ̀ẹ́ òsì wọn nìkan ènìyàn gbóhùn wọn ńkọ́ kò ní gbóhùn tiwọn ohùn rẹ̀ kìí ṣe hòhò ohùn rẹ̀ kìí ṣe hòhò ṣùgbọ́n àwọn olùmọ̀sọ yìí pé ohùn rẹ̀ lè dá fìtìnà lẹ̀ ohùn rẹ̀ ó lè dá fìtìnà lẹ̀ so kéèsì ìwà tó yẹ pé ariwo ni kùlàlà ariwo ni yóò gbogbo àdúgbò ti dọ́ ọmọ ojú ti ọkọ rẹ títí ó tilẹ̀ òun náà kọ̀ fún ọ títí òkúkú gbọ́ òkúkú gbọ́ ẹ ní yéé gbogbo yẹn ti dààmú ládùúgbò ìyá aláriwo tí ọ̀kara rẹ̀ fún kankan ẹ̀sìn wọn pé bẹ́ẹ̀ bá ti fi rẹ̀ wọlé ìwọ́ kuru kẹrẹ ni kọ́lọ́wọ́n kọ́ má tẹ̀ wá sọ ohùn rẹ̀ gbogbo ariwo tó ń pa wọn ọ̀ ń da yìí rẹ nù kọ̀ wá jẹ́ ti ẹnìkan ní dànù ó tún da yìí ọkọ nù náà ọ̀jàmọ̀ kankan lójú àwọn èèyàn bẹ́ẹ̀ bá sì jámọ̀ kankan iye ṣubú ni kúrú kẹrẹ níwájú àwọn èèyàn ọlọ́wọ́n bá kọ́ sànù tiwa. ẹ rí akramakumullah àwọn àṣìṣe kan wà táwọn èèyàn máa ń ṣe o níbi gbólóhùn labbaik allahumma labbaik àkọ́kọ́ òun náà ni ká má pè dáadáa ká má pè dáadáa dáadáa ní ká kọ́ nípa bá ṣe ṣẹ̀sìn ọlọ́wọ́n bá wa bọ́ bá mọ lórí ntọ́ mà tó fi ṣẹ̀sìn ọlọ́wọ́n eléyìí túláàsì ni torí pé ń bẹ nínú ma la yatimmul wajibu illa bihi fatahsiluhu wajib bẹ́ẹ̀ lófin ṣẹ̀rí àṣọ ìjọyẹ pé ntọ́jọ́ ràn yẹn kò ní rọ̀ wá lọ́rùn láti rí i ṣe láì jẹ́ pa àmà nípa rẹ̀ ajẹ́ pé ká mà nípa rẹ̀ ńkọ́ ọ̀ràn yẹn ni ìmọ̀ bá ti ṣe sin lọ́n dandan ni ká kọ́ nípa rẹ̀ ẹ̀ rí tí wọ́n bá ní wọ́n ń ṣe ìdánilẹ́kọ̀ọ́ fáwọn eléyìí tó ṣe pé wọ́n gbé wọ̀lú àwọn máa sọ pé àwọn ní ìdánilẹ́kọ̀ọ́ táwọn fẹ́ ṣe fún yín wọ́n lè ti lọ gba àyè kan tí wọ́n ti máa ṣe ìdánilẹ́kọ̀ọ́ yẹn wọ́n lè fi sáago mẹ́wàá rọ̀ wọ́n lè fi sáago méjì lọ́sàn wọ́n sì lè fi sáago mẹ́rin ìrọ̀lẹ́ wọ́n sọ fún yín pé kẹ́ wá o kẹ́ wá kọ́ nípa rẹ̀ kó tó di pẹ́ kówó síbẹ̀ ẹ rí i pé tó ń ti básìkò ti ṣe hàn tó ń ti bẹ́ẹ̀ ti ṣe rójú tẹ̀ ráyè ẹ rójú ẹ ráyè fẹlẹ́ ọ̀pọ̀lọpọ̀ ọlọ́ọ̀bẹ̀ wọ́n lọ jókòó gbogbo àdéhùn tí wọ́n bá báwọn èèyàn ní láàrin àlàfo yẹn wọ́n pàjẹ́ wọ́n bàjẹ́ wọ́n sọ pé àwọn lọ síbi ìdánilẹ́kọ̀ọ́ kan nítorí pé wọ́n ńlá kàkà bó wọn ti ṣe lékun sí tí ó tún pọ̀ sí kí ló dé tá a lásìkò láti wá kọ́ nípa tọ́lọ̀ kí ló dé tá a lásìkò láti wá nípa ìlànà anabi Muhammad alayhi wa sallam a sì fẹ́ wà lìjánà ní rọrùn sí láàrin kó owó lékún àti kára lìjánà wọ̀ èwo bàbàrà àti kí a wá parí rẹ̀ sínú ná èwo lẹ́rù pọ́ pàtàkì jù torí délé ọdọwọ wa owó túùlù túùlù kalẹ̀ hajj ó kalẹ̀ lẹ́ni tí wọ́n mọ kankan nípa tí wọ́n lọ sí lọ́n ọkàn rò pé wọ́n kàn lọ gbára gbóná ni orí pé ẹnìkan sáré ìwọ náà sáré orí pé kí ni túmọ̀ gbogbo nǹkan yìí kí ni ìdájọ́ ọlọ́run tó rọ̀ báwo ni wọ́n sì ti ṣe téèyàn fi ọ̀pọ̀lọpọ̀ kọ́ wádìí nípa rẹ̀ wọ́n ti tẹ̀lé àwọn àfa àwọn lọ àwọn àfa àwọn àmọ́ kọ́ àwọn ọ̀pọ̀lọpọ̀ náà tẹ́ ń lọ náà mà nípa rẹ̀ náà ó ń gan ọ̀mà nípa rẹ̀ torí pé gan alára ní ìsìn bi léèrè nípa ṣe hajj náà ó níbi tó dáhùn dè yóò kan ọjà máa ń dì tí ò ní kan tó tún ntẹ̀yìn ò ní èèyàn ò lè fi tọrọ torí de eléyìí báyìí ìdánilẹ́kọ̀ọ́ ìdánilẹ́kọ̀ọ́ ẹ kóra yín jọ wá láti wá kọ́ nípasẹ̀ hajj tẹ́fẹ́ lọ sí àwọn àlàyé tá à ń ṣe yìí ọ pàtàkì pé ẹ máa dé nítorí wípé òun gan-an ni ọ̀ràn yín lọ láti ṣiṣẹ́ yìí ní àṣeyọrí kò wá sí ní tó burú àárá sì kò fi sílẹ̀ fún yín tẹ́ ẹ bá kóra yín wá pé ẹ fẹ́ kọ́ nípasẹ̀ hajj tẹ́ ń lọ sí ètò ìpínká máa kọ́ alálàájì jọ ká máa pa nǹkan wọn ní wọ́n sì lọ sí hajj ká máa wá dá wákà àmọ́ àdáwà kànjọ́ àràfà má jẹ́ ń kú ọ́nà níjọ́ mùsùlùmífà má jẹ́ ń kú ọ́nà ìjọ kìíní ká yóò bá yóò bá àfi bí ayẹyẹ àfi bí àjọyọ̀ àfi bí wákà ẹ́ tí wọ́n fi bara wọn ṣẹ́jẹ́ ẹ jẹ́ ká lásìkò fún tọ́lọ̀ pé bá a ṣe lásìkò fún táyé nítorí ká lè bá a rọ́nà lọ tọ́ba dùlọ́ la gbẹ̀ndà kìíyàm mọ̀rọ̀kọ́ tí ma bá ń sẹ́ wí gbólóhùn náà dáadáa labbaik allahumma labbaik labbaik la sharika laka inna alhamda wa na'mata laka wal la sharika lak tó kò sì tọ́ pé kẹ́nìkan máa wí ká máa dá lóhùn kò tọ́ rárá oníkálukú ni máa wí kí ọmọ tiẹ̀ ọ̀tá kó súnà kẹ́nìkan máa wí ká máa dá lóhùn wọ́n ti wá àwọn ọ̀gá kọ̀ọ̀kan léyìn nínú mọ́tò ọ̀gá ni wọ́n máa ẹ̀yìn sọ́gà kò sọ́mọ ọ̀dọ̀ ni wọ́n máa dá tiẹ̀ wí kò sì sínú àbẹ́jọ dáhùn ní tọ́ba dénú sàárì wọ́n jọ dáhùn pẹ̀lú rẹ bọ́ba díjọ́ gbẹ̀ndà kìyàmà ni àlọ́ ní kálukú ni wọ́n máa dá tiẹ̀ wí táǹbà wa ń ṣe umrah jama talbiya táwọn wíyùn labbaik allahumma labbaik ìgbà wo láti ó dáa dúró tọ́ba pé umrah la dàníyà títí tẹ́sí wọnú mọ́ṣáláṣí mẹ́kà bọ̀ ẹ sì máa ṣe labbaik allahumma labbaik àyìn lọ ẹ máa wí títí tẹ́sí débi tí alhajarul aswad òkúta dúdú ti ń bẹ lára kàába ńgbà tẹ́ bá ti débẹ̀ tẹ́ fẹ́ bẹ̀rẹ̀ tọ́wáfù ìgbà náà lẹ́ẹ̀ dá làbẹ́ẹ̀kà yín dúró ìgbà náà lẹ́ẹ̀ dá làbẹ́ẹ̀kà tí yín dúró. àmọ́ tó bá ti pèsè hajj là ń ṣe ní kété tẹ bá tuntun gbé ihram fún hajj àbẹ́ni tó tiẹ̀ gbé ihram fún hajj nìkan àbẹ́ni tó gbé ihram fún hajj àti umra nìkan àbí hajj àti umra lápapọ̀ àwọn eléyìí wọ́n máa ń ṣe labbaik allahumma labbaik àwọn lọ wọn ò ní í dá dúró títí tí ó fi dọjọ́ ọdún ìgbà tó bá dọjọ́ ọdún tá a bá ti wá dé Mina tá a sọ̀kò tá a fẹ́ bẹ̀rẹ̀ sí ní sọ̀kò ní jamratul aqaba níbùsọ̀kò ńlá ìgbà yẹn láwa dá labbaika allahumma labbaika wa láàmú wa sókun gbaná láàmú wa sókun àwa parí labbaika allahumma labbaika labbaika la sharika laka labbaika inna alhamda wa ni'mata laka wal mulk a parí eléyìí a fi bẹ̀rẹ̀ allahu akbar allahu akbar gbogbo kòkò kan wà máa ti sọ ọ máa ti allahu akbar allahu akbar allahu akbar títí tí ó fi pé méje apárí labbaika abẹ́rẹ́ allahu akbar tábàtí wàá sọ òkò yìí tán labbaika ò sí máa àyàfẹ́ ni tọ́lọ́mọ bá bá tún kọ́ ìgbé kó tún wá hajj lẹ́ẹ̀mí abẹ́ni tó fẹ́ ṣe umra òun ló tún kù tí wọ́n máa ṣe labbaik allahumma labbaik labbaik la sharika laka labbaik innal hamda wan ni'mata laka wal mulk la sharika lah tó bá jẹ́ pé àgbàlagbà bá lẹni tó dá níyàn láti ṣe hajj tàbí umra ọ̀ràn àyàn ni lórí ẹ̀kíní kejì wọn ipe kí wọ́n parí ìjọsìn yìí kí wọ́n ṣe láti pé àmọ́ tó bá jẹ́ pé ọmọdé kékeré òun la gbèsè ihram kìí ṣe ọ̀ràn àyàn òun náà ni pé kí ọmọ kékeré yìí kó parí hajj rẹ̀ tàbí umra rẹ̀ nítorí pé òun kìí ṣọ̀ràn àyàn lé lórí tẹ́lẹ̀ náà kò sì sí nǹkan kan tọ́fẹ́ sọ́dọ̀ràn yàn lórí rẹ̀ pé hajj tó dàníyà yìí o ọgbọ́dọ̀ parí tọ́ ẹni tó wá ń ṣe hajj àbẹ́ni tó ń ṣe umra ọ̀ràn yàn ló jẹ́ lórí wọn wípé kí wọ́n jẹ́ ẹni tí wọ́n máa ṣe dáadáa kí wọ́n jẹ́ ẹni tí wọ́n máa tẹ̀lé tọ́lọ̀ kí wọ́n jẹ́ ẹni tí wọ́n máa tẹ̀lé tànàbí sallallahu alaihi wa sallam gbogbo àwọn dáadáa dáadáa téèyàn mójútó téèyàn fi jẹ́ ni ire ká mójútó gẹ́gẹ́ bí sọ́lẹ̀ gẹ́gẹ́ bí ọ̀rọ̀ rí lẹ́nu gẹ́gẹ́ bí òdodo sísọ gẹ́gẹ́ bí kájẹ́ni tó ṣe fọkàn kájẹ́ ni tí ń fẹ́ fọ́mọ́lá kejì irun tá à ń fẹ́ forí ara wa kájẹ́ ni tí ó tujú ká kájẹ́ ni tí ó lawọ́ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ nínú àwọn ọ̀wọ́ ọmọlúwàbí kájínà sáwọn wà pálapàla kájínà sáwọn wà kátàkátà kájínà sáwọn wà ségesège gbogbo àwọn wà àlùfàṣà àwọn ọ̀rọ̀ àlùfàṣà kájínà sí gbóńtọ́lá ń ṣe léwọ̀ kájínà sí ọlọ́run ẹlẹ́dàá wa sọ yìí pé. الحج أشهر معلومات فمن فرض فيهن الحج فلا رفث ولا فسوق ولا جدال في الحج وما تفعلوا من خير يعلمه الله وتزودوا فإن خير الزاد التقوى واتقون يا أولي الألباب ọlọ́run ọba nínú suratul baqara ń bè áyà kẹtàdínlọ́gọ́rùn-ún méjì ọlọ́run ní hajj tẹ́rí yẹn àkókò rẹ̀ àwọn àkókò tá a dáàmà ni o àwọn oṣù tá à ń ṣe hajj nínú rẹ̀ àwọn oṣù tá a ti dáàmà ni o torí náà gbogbo ẹni tó bá pinnu àti ṣe hajj láwọn àkókò tá a wí yìí tọ́jà àkókò hajj fala rafatha kó jìnnà sí bíbá obìnrin rẹ̀ lò lẹ́yìn tó ti gbé ihram kò sáàyè fún ẹ láti bá ìyàwó rẹ lò báwo wá láyè ti fẹ́ wà fún ọ láti ṣe kàtàkàtà láti ṣe ránù wala fusuqa kò sí àyè fún ìṣepò kí o ọ̀rọ̀kọ̀rọ̀ ìwékòwé ìrìnkúrìn ìṣekúṣe ìwòkúwò kò sáyè fún o wala jidala fil hajj kò sì sí àyè àríyànjiyàn tí ò nítumọ̀ àríyànjiyàn aráàmì kò sáyè fún nínú hajj àmọ́tọ́wá ẹ̀kọ́ àjọ ń fọ̀rọ̀ jomitoro ọ̀rọ̀ lórí ọ̀rọ̀ ẹ̀sìn láti jẹ́ kí a mọ òdodo yàtọ̀ sí rọ́ láti jẹ́ kí a mọ ọ̀nà yàtọ̀ sí àánú kò sí ní tó burú ń bẹ̀ lópin ìgbà tí ó bá ti bí àwọ̀ tí ó sì bí ìnira ẹni sínú tí ó sì mú ká kọ̀yìn síra wa wa ma taf'alu min khayrin ya'lamuhu Allah ọlọ́ọ̀ni gbogbo dáadáa tẹ́ bá ṣe ọlọ́run ọba máa o torí ẹ̀ dáadáa tẹ́ bá ṣe kò gbé o ẹ nídìí ká ṣẹ̀ṣẹ̀ máa lukoro ẹ bùkátà kẹ́ ẹ máa pariwo ẹnu o kẹ́ ẹ wá máa sọ pé sẹ́ẹ̀rì ń tà ṣe sẹ́ẹ̀rì ń tà ṣe báwọn sáwọn ni wọ́n sọ lẹ́sàn-án ni wa tazawwadu ọlọ́run ọba ni ẹ pèsè tó dáa kalẹ̀ fúnra yín o ẹ pèsè fa inna khayra zadi taqwa eléyìí tó a lóore jù nínú tá a fi pèsè òun náà ní ìpayọ Ọlọ́run ìpayọ Ọlọ́run náà ní èsè tó dáa jù ẹ ìpayọ Ọlọ́run kalẹ̀ fúnra yín wattaquni ya ulil albab ẹ bẹ̀rù mi o Ọlọ́run ní ẹ bẹ̀rù mi ẹ̀yin tẹ́ nílàákàyè o bẹ́ẹ̀ ni onílàákàyè ní torí pé ńlọ mọ̀ pé gbogbo ní tó wù ká ṣe láyé àṣepamọ́ ni ọ̀rọ̀ pa àṣegbé kò ṣẹlẹ̀ lẹ́yìn eléyìí àti mọ̀ pé iṣẹ́ hajj gẹ́gẹ́ bó ṣe jẹ́ ẹ̀sìn kan ọ̀tọ̀ ẹ̀sìn tó lófin tó ní ìlànà ìlànà àtẹ̀lé òun náà ní iṣẹ́ hajj ó ní àwọn nǹkan kan tá ní mahdhuratul ihram mahdhuratul ihram àwọn mahdhuratul ihram yìí àwọn náà ní àwọn nǹkan tá a gbọ́dọ̀ jìnnà sí tá a gbọ́dọ̀ ṣọ́ra fún ní ìgbà tá a bá ti gbé ihram àwọn nǹkan èèwọ̀ eléyìí tá a gbọ́dọ̀ ṣe lẹ́yìn tá a ti gbé al-ihram abdullahi ibn umar radiyallahu anhuma ọgbà ìgbà ọ̀rọ̀ kan wa látọ̀dọ̀ anabi wa muhammad sallallahu alayhi wa sallam wọn lọkùnrin kan sọ fún anabi wa yìí ma yalbasu al-mahrimu min as irú aṣọ wo lọ́tọ̀ tó bá ti gbé ihram kó wọ̀. anabi wa sallallahu alayhi wa sallam wa dá lóhùn pé la yalbasul qumus la yalbasul qumusa wala al wala as-sarawilat wala al-baranisa wala al-khifafa illa ahadun لا يجنن عليني فليلبس خفين وليقطعهما أسفل من الكعبين ولا تلبسوا من الثياب شيئا مسه, مسه الزعفران أو ورس muttafaqun alayhi hadithi wala nabi sallallahu alayhi wa sallam ní ẹni tó bá ti gbé ihram kò gbọ́dọ̀ wọ bùbá kọmọs ọ̀nà ni gbogbo aṣọ tó máa ń wọ̀ tó yẹ pé wọ́n wọ̀ gba orí ni wọ́n kì bọ orí yóò wá jókòó sí yóò jókòó yípo ọrùn eléyìí náà ń pè ní kọmọs kìí ṣe báyà ṣẹ́ẹ̀tì lásán bákan náà al-amā'im ẹni tó ti gbé ihram kò gbọ́dọ̀ wé láwàní sórí ẹni tó ti gbé ihram kò gbọ́dọ̀ wé láwàní sórí wala sarawilat kò sì gbọ́dọ̀ wọ ṣòkòtò ṣòkòtò eléyìí tó ṣe yí pé ó gùn kò gbọ́dọ̀ wọ ṣòkòtò kúkúrú kò gbọ́dọ̀ wọ wala albaranis kò sì gbọ́dọ̀ wọ aṣọ eléyìí tó ṣe yí pé onífìlà lórí. alhamdulilayi rabbil alamin adúpẹ́ fún Ọlọ́run ba kọ́nà bá san àwọn olùmọ̀ọ́ni ẹ̀sán lórí ọ̀rọ̀ láti ń gbọ́ nípa iṣẹ́ àjì gbogbo ata ń gbìyànjú láti mọ̀ra láti lọ ẹ̀já máa ṣàǹfààní bó ṣe ká máa kálẹ̀ àbí ká yọjú sí àwọn olùmọ̀ wa kan tó fún wa ní ìdánilẹ́kọ̀ọ́ lè tí ó jẹ́ pé yóò tó kún lẹ́kùn rẹ́ jù báyìí lọ kálíbà àdìsí ájínà sí ní ìrọ̀rùn kọ́ lọ sí rọrùn fún ẹnìkọ̀ọ̀kan wa. wọ́n á fẹ́ bẹ̀rẹ̀ pé nígbà tẹ́ máa jẹ́ torí àsìkò wa nígbà ìní á dúró sí ní alẹ́ tó di ní ọ̀la ṣáàlẹ̀ jápàdé àwọn olùwádìí àsìkò yìí náà ní ọ̀la kọ́ lọ sọ